ìdẹ ìjókòó mi ìyàwó lónìí kò sí aṣọ kan tó rẹwà láyé tó ju àlàáfíà lọ ọkọ ìyàwó ọlọ́run ò ní jẹ́ àlàáfíà ó sápò lọ́dọ̀ rẹ̀. àmín. wala kanzu ajmalu minal qadati. bọ̀wá sí pẹpẹ ọ̀rọ̀ kan ó ti lè wò ó tó tọ́wá da tọrọ ìwà tọ́wá tó kéèyàn yá ìwọ̀kàn gbogbo ẹni ọba yá ìwọ̀kàn láyé ọlọ́run sọ̀rọ̀ fún parí. ولا متاع أجمل من النساء ìtọ̀ kò wá sí ìgbádùn kan láyé tó táwọn obìnrin ẹlẹ́yìn obìnrin ẹni ọba ní kí ni tóbìnrin wèrè ni. wọ́n lẹ́ẹ̀mọ́. gbogbo tẹ́ ẹ fi gbàgbé gbogbo tẹ́ ẹ fi gbàgbé okun rẹ̀ lọ́lọ́run kó sí yín la. èyí ó gbàgbé okun ẹ̀ nísìnyí níbi ó fi ìwé ilẹ̀ sí nísìnyí ẹ̀ máa ju ìwé ilẹ̀ bá ti kó méjèèjì lé lágbárí báyìí àní ìwé ilẹ̀ mm, mm, mm, àní ìwé ilẹ̀ ń bẹ nínú pọ́npọ́n ń bẹ o. kò sí gbádùn kan tó tó ẹ̀yin obìnrin béèyàn bá ti níyàwó tí máa ń bẹ lápọn kọ̀ gbádùn ayé ẹ jẹ́ yìí ó níyàwó àfa àwọn ọkọ ìyàwó ẹ ṣẹ̀ṣẹ̀ máa wá gbádùn ayé nìyí mímọ náà ṣẹ̀ṣẹ̀ máa wá ṣiṣẹ́ ṣé ìyàwó ti dé ẹ sì tó wù yín ẹ̀rí tó wù yẹn lọ́wọ́ ní afẹ́ kúránù kan sọ àbíkúrá ní ọ̀sọ́ ni. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم àwọn obìnrin bọ́bá jẹ́ ṣe kúkúrú lọ bá fẹ́ ọlọ́ọ̀ni fẹ́ bí ọba rẹ̀ nǹkan lókè ó pé nǹkan ńlẹ̀ tọ́wọ́ rẹ ti tó ọlọ́ọ̀ni ẹ̀fẹ́ tó bá wù yìí tọ́ba ti pé gíga lọ́ba fẹ́ ọlọ́run ọba ni ọ kò sí ẹ̀sẹ̀ ń bẹ̀ pé yé ẹ̀wọ̀n mi ti ga ọlọ́run tó ọba lágbára ti lè fẹ́ ọlọ́run ni ọ fẹ́. ما طاب لكم من النساء tó bá jẹ́ pé ọlọ́tàn òkú ná méjì kì í tán lẹ́yìn ńlọ́ba wù ọ́ ọlọ́ni ọ̀fẹ́ obìnrin dá púpọ̀ bá. fáńkì hù máa bọ́ balẹ̀kọ̀ mi lẹ́nu sáà. ọlọ́ni tó bá wù ọ́ ni ọ̀fẹ́ ó pupa ní àbò dúdú àfa àwa lónìí òun wá fẹ́ sọ́ọ́líù ó wá fẹ́ Aisha ẹ wá Aisha ti mọ́ lólónìí èyí tó tún fi máa lọ ọ̀rọ̀ ju òkú pàkàntà bọ́ ọba tó wá rí dúdú kan tó tún ṣe pẹ̀mùpẹ̀mù nígbà rẹ bá ti ka ọlọ́ni ọ̀fẹ́. fáńkì hùmá bọ́ balẹ̀ kò mí náà wọn kún ayé èyí tó ga èyí tó kúrú èyí tó ṣe pé àyà ni èyí tó ṣe pé ẹ̀yìn ni ọlọ́ni ah, ẹ mú ìtòwù yìí ni ẹ má ṣe sì ná. fọ́ọ̀kì hẹ́rù. ẹ jẹ́ nítorí kíní kan sí yín nísìnyí mo búra pẹ̀lú ọba tó dá mi láyé tí ó sì bá mi dr abdulrafi ṣètò wo ṣe sì ná. wọ́n kó bàbá wa lájà gbàgbà yányá wọ́n ṣe sinari ẹni tó tún wà bẹ́ẹ̀ náà dàbí yá wọ́n lè kọ́ o àmọ́ ìta tún mọ̀ bọ̀dà amadu alifa tànà gan alifa tànà kò ṣe sinari tó fi jáde láyé. fọ́ǹkì rúù máa bọ́ balẹ̀kùn mi lálẹ́ sáyé. ẹ dàgbọ́n ẹ̀bí ọmọ musa ẹ̀rẹ́ ni mo ṣe. fọ́ǹkì rúù. sáàyè. ẹ dábọ̀ gbogbo egbò ń gbà náà gbogbo ejò tá a bá ti pàdé jíjẹ ni. fọ́ọ̀kì ló máa kọ́ balẹ̀kọ̀ mìíràn ní sáàyè. táwa jọra wa àbálẹ̀ fúnra wa wéra wa táwa bẹ̀rẹ̀ òun tí wọ́n ní ọ̀kọ́ gbà torí pé gbogbo ń tọ́nà òsì gàdá àfi kéwú kéwú ah wọ́n kọ́ yẹn kéwúrẹ́ pé àyíṣà lọ ọ̀gbọ́ èmi lọ dé tíra ń bẹ lọ́hùn àmàlí wọ́n bá sì jì lọ ń wọ́rà mi ń dọ́rí nù ah, wọ́n èkó wọ́n fọ́ àmọ̀ yẹn náà wọ́n ọmọ yẹn náà ìmọ̀ náà wù àdàmọ́kàlà ọlọ́run ò ní pa yí kíákíá. amiina. wọ́n mọ náà wù. ẹ ẹ bá wa wọ kíláàsì bàbá yìí wọ́n ó jẹ́ tó èmi wọ́n sì kọ́kọ́ náà wọ́ sí i ẹ bá wa kọ gbogbo ẹ̀ sórí bọ́ọ̀dù tán. àwọn àtẹ́kẹ́ báyìí. ẹ̀yìn ní sì sí òkú torí kí wọ́n bá máa rí mi náà ní ẹ bá ti wọ kíláàsì wọn ni àyìnà bọ̀kárí musa ẹni náà wọ́n ní dìde dúró. sèlè rábìyà yín olùgbọ́n àwọn tó mọ̀ nbẹ̀rù gíláàsì o àmì mi ni ọmọ náà wọ́ sí. ẹnu ọlọ́run polisi wa mọ náà wù báyìí àwọn olùsí ọmọ máa fi lé yẹn bá fi tèmi tí wọn ò dùn àṣepadà mọ́ lágbára ọlọ́run àmọ́ yóò ní sẹ́wú láyé. amiina. ẹ̀fẹ̀ gbọ́dọ̀ ti wù í ní bá wo obìnrin. masina wa thulatha wa ruba. gbogbo ìyá ọkùnrin náà bẹ̀rẹ̀ ẹ máa gbọ́ àlùkò láre ẹ̀fẹ̀ tó wù yín àwọn obìnrin ẹ má wọlé kejì má má léyàwó yìí sá má lé ìyàwó musa kì má jẹ́ wọ́n pé nítorí tiẹ̀ nínú mọ́sálásí pé ọ̀rọ̀ ń bẹ ọ̀rọ̀ ń bẹ lérí ìsàká. má ta àwọn èèyàn wá wo fíìmù mọ́ yóò wá sí wíńdò kalẹ̀ àdíjá mo ti ra fíìmù ní wálé àwọn ọba ló sọ mọ́yà wọn kọ́ gbalagbala bẹ́ẹ̀ ni o ti mọ̀ fọwọ́ lọ́kọ́ tẹ̀ wọ́n láyà àdíjá wọ́n jẹ́ wọn nìkan lọ́wọ́ kò nínú eléyìí wọn náà wọ́n ká irin yẹn ọ̀dà ni lòsì fíìmù àwọn ọ̀gbọ́n ẹ̀ wò nǹkan má ṣe bẹ́ẹ̀ tó bá wù ọ́ ní òkú rẹ̀. mẹ́tìnà wàtúlẹ́tà wàrùbá. ayé lọ ìgbà ń lọ ayé tá a wá ń lò lọ́wọ́ yìí ẹ wá wò pé obìnrin tí ọba ní àyà wọn pẹlẹ o àwọn ọmọ tí ń gẹrun ráńdù láyé lónìí wọn ò wá ẹni tí ò ní àyà o àfikọ́ káyà ó ṣe rí gidi yìí. kọ́dà omi ọ̀wẹ́yìn àmọ́bọ́dọ́ ah, ah, wo ti ṣe wájú àlùkìyàmù ẹlòmí ọ̀wọ́ ẹ̀yìn àníwájú ayé tá ń lò lọ́wọ́ ní sẹ́yìn nù àwọn obìnrin wá ń lọ ṣe ìdí gbèsè ìdílé lẹ́nfẹ́ wọ́n wá ń lọ ṣe ìdí àwọn obìnrin wá ń lọ ṣe wọ́n wà á mú silicon wọ́n wà á jù sáyà ọlọ́lọ́ mọ èyí tí wọ́n ṣe wọ́n ṣe US wọ́n sì ṣe Nàìjíríà náà nìyí tẹlifíà yíwọ́ akú tẹlifíà sì wà successful yóò wá lọ tó òpó lẹ́mẹ̀ta àyà ò tí ì tán lẹ̀ rúurú ni yóò wá da àyà yìí lẹ̀ nígbà tẹ́yà ju pílò lẹ̀. masina wasulasa waruba. ayi saliu ọ̀fẹ́ tó wọ lónìí dákùnkùn ìyàwó rẹ kọ́ mọ̀ bọ̀ ìfẹ́ kí ọ̀rọ̀ tí wọ́n bẹ́ẹ̀ sọ ìfẹ́ sọ lásán ẹkùn ìyàwó ẹkùn ṣé tí ń bọ̀ yìí á dùn dè ẹ má jẹ́ à sọ̀rọ̀ dànù gbogbo àwọn bàbá wa bari sáré kéwìyàn ni wọ́n níbi lọ wọ́n ti fẹ́ ká ṣe wáàsí àfa àwọn àgbà ni àwọn ọ̀rọ̀ ayé ká ọlọ́lọ́ ọmọ tá a bá yìí ọlọ́lọ́ ọmọ bó ti rí lọ́dọ̀ wọn tá a bá wá gbà àfa àwọn abẹ ní ìlú ìwòyí dókítà Abdulrafi ah wọ́n lè jẹ́ rí wọn. tẹ́ ẹ̀ onímọ̀ ẹ dákun ẹjẹ́ ìyàwó ọkọjá ẹjẹ́ ọkọjá ọlọ́run ọlọ́mọdé rẹ̀ sí ọ̀pọ̀ àwọn mi àníkíní sí bọ́ọ̀lù rẹ̀ sí ọmọ adámọ̀ sí ọ̀rọ̀ pọ̀ ok àìsàn ló ṣe jìnnì yéé abáàlọ́líwù orí nǹkan mú ẹ dákun ìyàwó ẹ̀ ní Allahu Akbar lọ́jọ́ kótó kọrin ẹ̀ka yóò ọmọ ti ní tiẹ̀. فانكحوا ما طاب لكم من النساء ọlọ́run ẹgbẹ́ tó bá wù yín bá wọ obìnrin máa fi na ẹgbẹ́ méjì lọ́wọ́ ti ní oúnjẹ tí ó jẹ tán nílé tí ó dé tó sì ọ́ tọ́jú ẹ̀ ọ́ máa ra sọ fún un hmm. àyè fi àjẹ obìnrin ọlọ́run àmọ́ ìyá múlíkà onípọ̀nmọ́ àwọn rẹ̀ ni sílíbà ẹlẹ́hà ẹ̀sọ́ wọn lẹ̀ lẹ́yìn náà èdè fún mi. mẹ́sìnà wọ́n tún láàzà wọ́rùn bá lóyìn dadi lọ́jọ́ wájú ọkọ yẹn o ọkọ ẹni pọ̀jù ọkọ rẹ̀ wáyà kankan bẹ̀rẹ̀ ẹni gbóba máa lọ tọ́wá tó yẹn gbóba máa wá wò ní ẹjọ́ bá tó bẹ́ẹ̀ kọ́ kọ́ tó kọ́ ló wáyà fọ́tò wá sí ìwúlò létí ọmọ aráyé mọ́ kó ṣe báwa tá à ń sí gan wọn ò rí lára wa lè jẹ́ wúlò fáyé mọ́ gbàfà náà gé ọmú káwá jù sẹ́wọ̀n bá a sì wẹ̀ lẹ́wàá sí àfa gbé mọ́tò kalẹ̀ wọ́n ń gbé lòlẹ́ lẹ́yìn wọ́n ní wọ́n ní eighty eighty million àfa tí ó wá sí ẹbẹ̀rù ọlọ́run fáyé ẹ̀sìn má wáyé onígbọ̀kọ̀ eighty million rẹ̀ nígbà wá sí ti wá fẹ́ wúlò fáyé wọn. mo lo ti lówó tó tó bá wọn àfa akọ́lé kalẹ̀ irúlé àwọn Bùkọ́lá la kọ́ àgbà àyàtẹ́mi kan ẹ̀sẹ̀ wá síbẹ̀rù Ọlọ́run wọ́n kàn máa wọ ìwà ìpín irú lè ọ̀dà ká má wáyé kọ́ ìwọ wáyé owó lé ta wá sí ni àbí ní ẹ̀yìn ni wọ́n máa wù mí. iṣẹ́ ìjẹ́wọ́ àti owó wúlò lára èyí tẹ̀ ń gbọmọ́nù torí pé ọ̀hàn lára àwa tá à ń ṣe fún mi àmì ẹ̀dá kan ẹgbọ́tọ̀ sẹ́yìn mọ́fọ́lọ́ مثنى وثلاث ورباع ẹsẹ̀ mẹ́ta tọ́lọ́run wí ayé àwọn àwa fi ń pa tàwọn obìnrin jẹ́ ẹni tí ọ̀lágbára àti kò lá ẹyọ kan ṣe pẹnu ní ẹ̀ kò rí tọ́jú wọn kò mẹ́rin lọ́rùn ní abẹ́ òsì ló jẹ tó fẹ́ yọkan ìjẹ wọ́n tún wá di méjì wọ́n wá di mẹ́ta ọmọ àlè wá kúrò lé lọ́gbà àwọn náà wọ́n yàn lè ọkọ̀ tí ò lè mọ̀gbà tó yún dé àwọn tí irun ń ta ó ti kúnná ó sì ti wá sùn tọkọ ọlọ́kọ ló lórí ńlọ mọ àwọn ọmọ eléré gún wọn nìkan ní olé torí kò sọ máa ń lé gidi gan lọkùnrin tí ó di irun bẹ́ẹ̀ bá ti rí ìdí lu tí tó di irun wà láì gé sọmọ ní olé yìí wọ́n fi wá ni ọlọ́run mo dúpẹ́ kò sí irú ẹ̀ ní olé tiwa mo dúpẹ́ ọlọ́run kọkùnrin ó lu tí bí mẹ́rin ó tún wá di wọn ìjà kólókòló à ń gbọ́ ọmọlé wo ni ọlọ́mọlé kìíní ẹ̀rọ kò ti balẹ̀ jẹ́ kì í sọ ọmọlé yẹn ọmọ àlè ní eyari wọ́n á rọ wọn dà sẹ́yìn ní ìlà yìí wọ́n ti sọ mi ọ̀yà gbogbo yẹn kó lọ́wọ́ tún mi yìí ẹ̀ka tẹ́kun ọ̀fẹ́ sí wa ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ẹ̀kọ́ sẹ́yìn ọ̀lọ́rí bọ́ọ̀dù ẹ má fẹ̀fẹ̀ já wáyà tá a fi ń ṣe wá sí o. مثنى وثلاثة ورباع àyà tó kéwù lóde òní àfi ń bàtà àwọn obìnrin jẹ́ ni ẹyọ kan tí bẹ́ẹ̀ ló lè wá sáré tọ́jú ni tí wọ́n ń di méjì tí wọ́n ń di mẹ́ta tí wọ́n ń di mẹ́rin àtúwáfi àlè yíyàn àfilẹ̀ bẹ́ẹ̀ yọ̀kan lọ́ba lágbára tó lè bẹ́ bẹ́ẹ̀ mi ti jókòó yẹ yọ̀kan níbẹ̀ nílé mi n sì lè fẹ́lẹ̀ kejì n gbádùn ayé mi pẹ̀lú ẹyọ̀kan yìí n bẹ lé nísìn tí n bá wọlé wà láyé kò ní jáde ní a bá ń pè lé wọn pé alájà gbogbo àwọn yẹn ti pé ẹ̀yìn alájà ò sí lé ìyẹn sì sọ fún ẹ sọ fún àwọn alájà ọlọ́run bá ní ó tètè dé bí ọba dé ìgbọ́ bá dé ní ètò wa o mo lè wá wọlé táwa dé láti wá sí ó ah, ṣe wá lọ ah, nígbà tí n sọ fún yín ọ̀yá mo lè bó agbára kalẹ̀ wà ní lọ ní wàá lọ ẹyọ mo gbádùn ayé mi pẹ̀lú ọyọ kan yẹn láyé àwọn tó bí ìyàwó mi ọlọ́run ò ní jáyé dàrú. àmín. bí wọn dábàá fẹ́ kọ́ ọmọ sàdúrà fún ilé ọkọ rẹ báwọn má yọ èdè sọ̀tì sọ̀tì búkálùkù máa pa wọn lé má ṣe gàrú mọ́kọ rẹ lọ́kọ àfáà. Lazarus jẹmọ wo Aisha ma ọkọ rẹ lọkọ, gbogbo ìyàwó tí ọba mọ ọkọ láyé lédèrè dé ní ọba kù láyé àwọn ìyàwó ànábì Ọlọ́run sọyẹ kárí ìyàwó ànábì Ọlọ́run kan wọná ìyàwó wọná ìyàwó olútòsí wọná ti fún wọn sàtífíkẹtì iná lẹẹwọ ìyàwó àwọn méjèèjì ìwà ni. gbogbo obìnrin tí ọba mọ ọkọ ẹ lọkọ àwọn ọmọ rẹ ó sẹrú Aisha kọ bàbá rẹ ọkọ rẹ ọlọjẹ. wọlé àmàtà ajẹmọlù mìíràn ní sáàyì. kò sí tó dùn láyé kò sí ìgbádùn tó dùn tó tóbi ẹ irú alẹ́ yìí nìsín abàlálíù ọlọ́mọdé ọmọ àgbà ni nírú alẹ́ yìí mọ́jú. bí ẹni gàba pé àsálàtù ẹrùmí náà náwó mi. ìyàwó kẹ máa kí ọlọ́run ọlọ́run fèrè jì wá ẹ sábà sọ́kọ́ra. wọlé mọ̀tá àjímọ́lù mi náà ní sáà. lè wọ́n ní ká fà wá ẹ̀ kí àfà wá gbà. Kébì náà bọ̀ jẹ̀bi tó tó tó àbá wa sí ń gidi doctor náà kan dókítà lórí ìjòkó yín kò pé à ah. <laughs> gbogbo àwọn ọmọ kéwù wọn lẹ́ẹ̀rí tá à ń dé yìí kò dé mi mo sábà kún mọ̀ bá mi dùn yìí. <laughs> Ah, àbá sí ń gidi ni àbá sí ń gidi ní ìjòkó yìí á dáwọn kẹlẹ <laughs> àwọn fọ́ọ̀sì lọ́rọ̀ orí ewu lọ́rọ̀ ọ̀gá kéwu yé púpọ̀ àmọ́ màá ṣe nígbà tí kọ̀ ha kéwu yé àfàṣì nkìnnì n kí n bọ̀ ọ́ lẹ̀ kò rí bẹ́ẹ̀ o ọlọ́wọ́n ní gsc bàbá tó bí pẹ̀lú bàbá mi ọ̀rẹ́ ni wọ́n bàbá bá mi ò sí mọ́ tí bàbá bá wá dé láti òkúta bá ń kọjá lọ àyè Buhari ń wà sáré jáde sí wọn ọjọ́ ọ̀rẹ́ mi púpọ̀ gbogbo tó ọ̀rẹ́ mi tọrọ lọ́lọ́run sí ọ̀rẹ́ mi ọ̀sán máa kéwì fún ọlọ́run tó ń bí àfa àwa ń gbé ó bì í àṣewọ̀ ló bì í èmi Buhari ọmọ Musa mo bá wà yé wa mi wà lọ bí kan ẹni gbé mọ yà alhamdulilayi àdúrà àwọn ẹni ọlọ́run àmọ́ gbà púpọ̀ ọlọ́run gbogbo àdúrà tí bàbá ṣe kalẹ̀ nígbà yìí tí yín náà tẹ́ bá ṣe yóò pẹ̀lú àwọn. àmín. àfa wa gbà ni ọ̀rọ̀ tí ń sọ fún pé kíní kan ṣẹlẹ̀ àwọn náà wà bẹ́ẹ̀ wọ́n sọ yálà ìyá ọ̀rọ̀ sí ẹni. òun tọ́ kan bẹ tá a fa aṣọ ní ìdúró ẹ̀ wọ́n ní lágbáyà a kàn pé àfa Buhari wa mi nì ọmọ pé dọkumẹ́ntìrì ló ṣe kò sí àdàbí àtúnṣe rí ẹ láàrin wáríà lọ́rọ̀ bàbá orí ẹgbẹ́ dọkumẹ́ntìrì ló ṣe bá a bá a bá fẹ́rí yan tó wọ́n ní ó sòrò gbàgbé ó ti gbàgbé ẹ̀dá ìyẹn ràn sẹ́ni sẹ́ni. wala mata'un ajmalu minan nisaa. ìyàwó Aisha kò sí tó dùn láyé tó tó obìnrin àwọn lọ bùkẹ́bùkẹ́ rì ẹ bá rọ ju ẹ ìgò ni wọ́n lẹ̀ kankan kan òní bí wọ́n ti ń rìn kẹ́lẹ́ bẹ́ẹ̀ kọ́ wọ́n rìn lébà dáadáa obìnrin obìnrin gbádùn bá rí bẹ́ẹ̀ bá rí mi ti rìn nulẹ̀ dàgbàdàgbà báyìí ní rìn ti bẹ̀sẹ̀ kọ́ stool. kò sí tó tó tó bẹ́ẹ̀. لأن الله جعل النساء لكمال الحياة. Ọlọ́run sí obìnrin fún gbígbé ìṣẹ̀lẹ̀ ayé ni àfàsálì òní yóò máa pè ní ẹ̀lọ́ àyà kí lẹ́nu ẹ̀sìn kalẹ̀ ah ok ok àbàdà náà ló ṣe ẹ̀sìn ṣe ẹja yẹn sẹ́kù dáa ìdá ìdẹ̀dà ìṣẹ̀dá yìí ó dùn ah, àfàsálì fọwọ́ gbá ẹ̀ṣà. líkàmá lè àyà ti. bẹ́ẹ̀ ni. wọ́n lè lè ta wà lóde. ẹ máa fẹ́ yà wò ó torí kíní kan kọ́ ká lè ní ọ̀la wa ni àwọn obìnrin làáfi ní ọ̀la èmi ló Musa àìlú rìndọ́ òun ló bàbá wọn bàbá wọn sì kiri àbáwọ àgbà láti èkó àwọn ló bàbá wọn. wọ́n lè tẹ̀ka fúnni. a sì máa fẹ́ wọn torí káyé pọ̀ ẹ̀rí bí bàbá wọn bá bí méjì ìwọ tí wọ́n bí báwo wà máa fẹ́ yàwó o fẹ́ mẹ́ta báwo wà máa fi ọmọ yẹn bọ́tà bàtà náà yìí ọmọ mẹ́rìnlá ni méjì sì ni bàbá bí bàbá tó bí méjì náà wọ́n bí ká lè bá àwọn pọ̀. ayé àṣàbàbù. ẹ̀yin youth tẹ́ ẹ bá ń bẹ̀rẹ̀ ṣe ń bọ̀ ṣe ti jẹ̀rẹ̀ sí eré yìí ti gbóná ẹ̀ lísìn. Ajilu bizawaji. Bọ́n bá ti níṣẹ́ lọ́wọ́ mẹkáníìkì lọ́ba kọ́, kápẹ́ńtà lọ́ba kọ́, blọ́kìlẹ́à lọ́ba kọ́, gbogbo iṣẹ́ yòówù tó lè kọ́ ọ̀bọ̀ bá ti ní instrument tó nírin iṣẹ́ kájú fẹ́ yàwó. fàyínà màṣírò. òfin ni o ṣẹ̀rí ọlọ́run ni o. mi sunna lil anbiya wal mursalina. nínú ìlànà àwọn ànábì ọlọ́run náà ni àtàwọn òjíṣẹ́ ẹgbẹ́ kura lónìí. wàlàkàdé àrísàdínà rúṣùlà mi kọ́búlìkà wájà àlínà lẹ́hìn àṣewájà wọ́gbọ̀nríyà. wájà àlínà lẹ́hìn àṣewájà wọ́gbọ̀nríyà. wàlàkàdé àrísàdínà rúṣùlà mi kọ́búlìkà. ah ìwà nẹ́bí àti ìran àwọn òṣìṣẹ́ kan àti ìran wọn ṣẹ́ ṣáájú rẹ̀. ولقد أرسلنا رسلا من قبلك a ti rán àwọn òjíṣẹ́ kan ṣáájú rẹ̀ nígbà wa ara wọn kọ́. وجعلنا له أزواجا وذرية وجعلنا لهم أزواجا وذرية وجعلنا. له أزواجا وذرية ọ̀yá yìí ọlọ́run wọ́n jẹ́ àdínà lọ́hùn àṣìwájà wọ́n fẹ́ àṣìyàwó fún wa àníkàwọn náà fẹ́ yàwó wọ́n fẹ́ yàwó Aisha Khadija ìyàwó anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ọmọ ọlá ọmọ olówó ni la ilaha illallah ó sì dé ọ̀dọ̀ anabi ó sì bá òfò anabi dé owó mi rèé àtọ́lá máa lò wá máa lò wá àìsà gbogbo yóò tó lè jẹ láyé bá òfin sáré tó ti lè bá òfin kò só ọ̀nsán gbó kalẹ̀ fáwọn ọmọ rẹ ni ọ̀la wọn gbọdọ̀ dá. walakin wajaba lirrajuli. àmọ́ ọwọ́ sọ̀rọ̀ yẹn fọkùnrin. àyẹ̀fẹ́ àìnáwó qabla zawaj. àbáwọ̀ sẹ́ńgẹ́dẹ́ ó sọ̀rọ̀ yẹn fọkùnrin kó yajú ẹ̀ dáadáa o kó shine face kó tó fẹ́ yàwó kọ́mọ wàá fẹ́ nǹkan kí nǹkan. kàdálíkà wajabat lil mar'a. bó ti sọ̀rọ̀ yẹn fọkùnrin pé lajú ẹ̀ dáadáa o kó tó fẹ́ ìtọ́ba fẹ́ o bẹ́ẹ̀ náà lọ́wọ́ sọ̀rọ̀ yẹn fọkùnrin kó lajú ẹ̀ kalẹ̀ kó tó mọ́kọ̀. لأن الحضارة تفسد كل شيء. ìtọ́jà rí bẹ́ẹ̀ fún yín ìní pé ọ̀làjú ó ti pa gbogbo nǹkan jẹ́ láyé lónìí. àtẹ́lẹ̀ yanzuru na rìjálù ilá kúlkìl mẹ́rìnà. ọ̀làjú bá nǹkan jẹ́ débi pé ọkùnrin kò tiẹ̀ wá wo ìwà obìnrin mọ́ fífẹ́ ni. wàyí láàdì níhà. ọ̀làjú kò já woro ń pòun lóbìnrin ti jẹ́ ta ló bì í àtẹ̀sìn àwò máa tẹ̀ sí lọ́hùn àwò yìí wọn. wa yansuruna ila jamalil mar'ati. ẹnu tó kù tá ń wò lára obìnrin láyé òun lẹ wà á wọn. àbèrè ta ló bí. wa yaqulu. ẹ̀ ń bọ̀ abazaliu mo fẹ́ràn yín ẹ ti wo Aisha lára kẹ́ fẹ́ ẹ ti wo dáadáa àwọn Haúsá wọn kárí mo fẹ́ràn àwọn Haúsá púpọ̀ ọmọ kékeré báyìí dájà tí ò tí ì gúnmú wọ́n ti so ìgẹ̀ òtí lọ́lé ọkọ ọkọ ọmọ wa lọ yọmọ ara bèbí wá fún tẹ́mọ̀ fi ṣeré ilé ọkọ òun yóò ti gúnmú Aisha ìyàwó ànábì Muhammad ilé ànábì ló ti ta kókó ọmú bí tó kéré dé báwọn afáwọn wọn ti kọ́ wa nù. àṣekọkùnrin kọ́ fẹ́ ẹni tí ò tó kò ṣe kankan ní Islam torí náà ọ̀dọ́wọ́ ẹ Aisha. ويقول ما أحسنا وما أجملها. nítorí kúta àwọn wò táwọn ọkùnrin wò rèé ó ó ó ọmọ yìí dáa ọmọ yìí rẹwà gan nítorí kúta wò láyé ni. وكانت الأسد والدهن kí ló wí. وكانت الأسد والدهن. Àrọ̀kùnlá ìtọ́mọ̀ yìí gé ní. Àwa wo gẹ́gẹ́ yàrá obìnrin mọ́láyé lónìí, àwo ìwà, àwo ah, ẹ̀sìn, ilé wo wọ́n ti bí àwo mọ́. Ilé ṣáàdì yìí. Àyàfi kó ṣe pé ẹrù àyà ni èyí tí o sì láyà àbí kó mú tẹ̀sùn bá wọn ẹ tẹ̀ bá láyà ẹ máa kírun kẹ ẹbẹ lọ́nkọ́ lọ́wọ́ tari tí ń sìn gbogbo kẹ sí ọ̀láyà ní nìkan fẹ́ fẹ́ yín bá àsìkò àyà láwà yìí ayé àyà láwà yìí sàmánì àyà láwà yìí. wọ́n kàdá líka nìsáàkù. ẹ gbogbo àwọn tọ́lọ́ wọn gbọ́dọ̀ yà wọ́n wò pé kò wọ́n ọ̀rọ̀ wa bẹ́ẹ̀ náà sì lóbìnrin. ìtasọ́fẹ́ ti rọ́jú lẹ̀. yóò máa wá ròyìn ọkùnrin. kàṣẹ́yìn bẹ́ẹ̀ ti. Ah, yóò máa ròyìn kàṣẹ́yìn bá gẹ́gẹ́ bí ibi tọba yìí bọ̀bọ̀ tí mo ń tẹ̀lé sí yéé o ti ooo o ti hans jù ẹ ṣe kẹ́ne jù kí ọmọ wa ṣe làbá yọ kù. wàlá tanzuri ila khuliki wa dini. àwọn obìnrin ayé lónìí wo owó ta ni wọn ò wo wa ọkùnrin mọ́ kó o sì wo ìjẹ́lẹ́sìn ni mo fẹ́ fẹ́ yìí sẹ́sìn dùn la àwọn ló wò ó mọ́ lára wa. fàtàlíkà sábàbù kásìrágùn tọ́lá kì. n tó ṣokùnfà tí wọ́n kọ̀ èmi náà ó tí kóòtù kọ̀kọ̀kọ̀kọ̀ tí fi wá ń kúnra èrò nínú bẹ́ẹ̀ bá wá dé kóòtù kọ̀kọ̀kọ̀kọ̀ ẹ̀ yàrá yẹ̀ rí. ṣé àwọn kéṣe rí àṣìláwò ni ká máa lọ kóòtù ká lọ èmi náà lọ èmi máa lọ jẹ́ ìgbẹ́ wọ́n pa àjọ ọkọ̀ mi sí nìkan wọ́n sì wọ kóòtù wọn ọ̀rá jókòó àmẹ́ni adájọ́ ni adájọ́ ọmọ kéwù wa ni mi ò sì ní yóò rí mi mo sì jókòó hey ẹ bá ń gbẹ́jọ́ ìgbà àwùjọ ẹjọ́ tó kàn nísìnyí òun lẹjọ́ sọ̀lá àtàṣíáwù pé one two two àwọn tí mo gbé ní wò ó pè. abagula akanji ọ̀rọ̀ ẹ̀rọ mi nira wọ́n wà gbẹgẹ́ akanji àtàṣíáwù hmm, adájọ́ ti jókòó báyìí akàràmọ́kàrà ọlọ́mọdé ìwúrí ẹjọ́ adájọ́ jókòó báyìí lẹ́ka lẹ́jọ́ yóò bọ̀ ọ́nù pákó káwá ní gómìnà orojọ́ máa ṣe báyìí obìnrin wọn ní orojọ́ rí olúwa mi ọlọ́mọ jẹ́ mi yín ogún èmi ni mo ní wá mo sì fẹ́ kọ̀ ọ́ adájọ́ ni kí ló dé bẹ́ẹ̀ ni o ọlọ́mọ jẹ́ àárín yín pẹ́ ṣé àwọn obìnrin wọn ò dá o ọ̀dẹ́ rí àkànjí yìí àdáyé àkànjí ìwọ́n lọ lọ́rùn adájọ́ ń bèèrè ẹ́ bọ́ọ̀ ó gbàgbé ìwẹ́nu ilé ẹ̀rí kì í ṣe pé kéèmú mi ló ń jẹ́ oúnjẹ yín fún mi wọn fẹ́ kí n kú ìyìn fẹ́ kí n kú nítorí àwọn ọmọ ìrìn ara sọ àmọ́ bọ́ bá gbà mú àtàlátò ẹrù mi náà ló mí à ń ṣe lọ náà ní ẹlẹ́kùn ìyọ̀dá mi. kálukú wa rẹ̀ ní tọ́lá dájọ́ ti rẹ́rìn àwa náà wà rẹ̀ nílẹ̀ yìí nínú ẹjọ́ wo ni a yìí. adájọ́ wa ní ìwọ àkàjí ọgbọ́n tó wí bẹ́ẹ̀ ni olúwa mi ṣé nǹkan sọ bẹ́ẹ̀ ni àkàjí ní ọlọ́run kùn mí lágbára mo sì fẹ́ yàwó mo sì fẹ́ yàwó tán n sátidé máa lọ ọ̀tá lóòótọ́ bó ti wíhun bá a bá bẹ̀rẹ̀ báyìí látàlẹ́ wọ́n gbà sàlátì orí náà lómi gẹ́gẹ́ bí agbára tọ́lọ́ ń wù mí kankan kan náà ní ètò aláyọ ah, ní èyí sí mi olómi máa ń ṣe lọ ní aláyọ yẹn sí ni ó ní rárá olúwa mi ọgbà agbára tó lọ fún mi adájọ́ ní ọ̀dà mo fún yín níjọ́ mẹ́jọ sí ẹ lọ kẹ tún lọ sásàrò ó tún níjọ́ mẹ́jọ mo tún lọ ọlọ́run ní ká máa lọ wò èyí sí àìwó rẹ ní dáadáa láti ìpìlẹ̀ ilé wo wọ́n ti bí i jẹ́ ìwò ìyàwó mi dáadáa ọmọ ta sọmọ èèyàn rere inú ẹbí wo ló ti jáde kóun náà wọkọ inú ẹbí wo sẹ́bí wọn dáa àwòye wọn àgbákòta kàláyé ni pé tó o bá wo ìdí ẹ̀ tó bá lọ báyìí ìdí ẹ̀ máa máa rò ní ẹ̀ ẹ̀ bá wo àyà àyà méjì yìí náà lọ́wọ́ dáná mú ayé lára ìlú obìnrin àbá àbá àzáríwù òun wá wà selective sẹ́sẹ́ ẹ̀ bá ní mímọ̀ ọ wà selective ọ̀fẹ́ dídì ntọ́fẹ́ àbáṣe ayéwo ikú òun kú ó sì fẹ́ ntọ́ga ọba sì dùdú eh, kìnìún bẹ́ẹ̀ wò ó Aisha ó ti náwó náwó ọwọ́ mi ò tóbi ní bá òun ó sì débẹ̀ lọ́wọ́ kan ní iná nìyí. ẹ nífẹ̀ẹ́ ara yín. àyà záwọ́jù. ọ̀pọ̀ àfàṣà lè wò àtàǹkì òlẹ́sẹ̀tì láìbí. káfẹ́yàwó èrè kan àwàdà kan rárá. ìyá márùtàbàtò sáni fi àyà tìlì sáni. kásẹ̀gbéyàwó òun ni ìgbésẹ̀ kejì nínú sẹ̀mí ọmọ nàbí ádámà. fàyàǹbẹ́gì lílá kílì mínà rìjálì. ọwọ́ àtọ́sẹ̀ ni ọba nílẹ̀ àkàyè dáadáa. أن يكون في أهلك صبي bọ́n bá ń bẹ pẹ̀lú ìyàwó rẹ̀ ó ti bímọ ọ̀nbẹ láàrin wọn ẹ̀rá ń di tébù báyìí wá dàbí ọmọ èké fún wọn ìyàwó ẹlòmíà gba rírí ìyàwó ẹlòmíà ní àkàyí ọlọ́mi rọ̀ ọ̀hún wọlé bọ̀ wọ́n ti gbọ́ hànú mọ́tò bí wọ́n ti ń fara agbára wọn bẹ́ẹ̀ wọ́n ń pa wọ́n ń pa tẹlifíṣàn wọ́n ń pa sàbẹ́yìlà ọwọ́ wọlé wọ́n ń kí wọ́n ti rìn. talódé mi kiri wọ́n gbé àtàn lókù ọbẹ̀ kékeré wọn bẹ́ẹ̀ nulẹ̀ tọ́jú ọmọ wọn tí wọ́n ti mọ̀rọ̀ sọ dáadáa àmọ́ ti ń sọ̀rọ̀ wọ́n rẹ̀ lókù lọ́ra kò lọ́bẹ̀ wọn ní àmọ́ àtẹ̀gbà lọ́wọ́ àwọn apá báàbí èmi ò sí bẹ́ẹ̀ o. àìlèmọ́bìnrin àìlèmọ́mẹ́ni. lẹ́yìn zàzáàjò lè ṣe àwàtẹ́ wàgàrí zàtẹ́. ayé tó máa rí. iná zàwájà tàà fòfò wàtọ̀ húrú ọba ń bẹ nínú ayé bọ ọba níyàwó tó o sì ti tó o ní ìgbádùn ayé kankan ò sí tó o lè tọ́wọ́ ẹlẹ́mìí ṣe sìnà fa ó sì lọ́wọ́ sàrò gbáko àgbáko ọ̀hún ló kó kúrò láyé ẹlẹ́mìí ṣe sìnà fa bí aléyàwó àdúgbò òdi ọlọ́lẹ́yìn onídìí rẹ̀ máa ń yàwó yàwó ládùúgbò wọ́n sì ń pe ọkọ ń pe ẹ fílẹ̀ wọ́n ti ń bí fún mi ọkọ wa ń pe ẹ ń fọ̀rọ̀ rẹ̀ mọ́ lọ́rùn ah! àwọn orú ọkọ báwọn àgbákò ni wọn Ọlọ́run náà kíní kalẹ̀ fúyàwó ni ọwọ́ sọ fúyàwó ni mo fẹ́ dé ní ìyàwó tó ti ránú ránú ó tún gbé lọ́dọ̀ tọ̀hún òun gòkè ìdáde ń gbé nọọkọ ẹgbẹ́ wọn ti ìkọjú mi mi ọlọ tán wọn bá rẹ wọn ti ìkọjú mi ọlọ tán. iná zàwọ́ àjà tẹ́ ọ́ fún àgbákò ń bẹ́nu ara wọn adùn ń bẹ́nu ara wọn àwọn kan ti sàgbákò lára obìnrin wọ́n ti jáde láyé àgbọn ti ṣe rere lára obìnrin. إن الزواج تعفف وطهور. Abá Sàríù ẹ ti níyàwó tó dáa pretty òun lẹ́ni. Kábà pé kábà ìyàwó yẹn cute C-U-T-E cute òun lẹ fẹ́ yìí. Òun lẹ yìí. Ẹ má wò ta mọ́ ọlọ́run ti bùn yín níyàwó tó ga ẹ tọ́jú ẹ ọlọ́jẹ̀. wẹ̀yọ̀ aṣèrò bí hansinilẹ̀ kọ́lẹ́dì. a dọ̀wọ́ yín ẹ dàbí ìwà tó dáa ẹ yẹ ẹ̀wọ̀n yọ mọ́ ẹ yẹ ẹ̀wọ̀n yọ mọ́ gbàtẹ́ bá ń bínú ẹ yẹ ẹ̀wọ̀n yọ mọ́ gbàtẹ́ bá sí ẹ bá ń ronú ẹ yẹ ẹ̀wọ̀n yọ mọ́ táyì tẹ́ ẹ máa wọlé ẹ tẹ́ bá bí ìyàwó bí ní lẹ́yìn kálá ìjẹ́ ìlọ́wọ́ àti kí n lọ́ọ̀bì kankan àfi tó bá ń ṣe nǹkan family house tí bá sì ti lọ family house wò torí ẹ̀ ń jòkó díẹ̀ báyìí ẹ̀ ń lọ náwó ni ìtọ́ bá ti mú ọ lọ family house ẹ̀ ń lọ náwó ni gbogbo àwọn ẹni ọlọ́run dé àlàyé àkìrí ibẹ̀ àwọn ilé ńkọ́ àlàyé àbá àwọn ọmọ ńkọ́ sọ wàá pé kí wọ́n máa lọ bẹ́ẹ̀ ìwọ̀rọ̀ páàkì ọkọ̀ kàtà àyà tó tó dé ẹgbẹ́ àlàyé nígbà tí wọ́n ń gbọ́ táwọn ọmọ lágbára ọlọ́run ẹ kú àrínáwọ́ sí inú ọdún ọlọ́run ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí tọ́ wá sí ámì lásán kọ́ máa lọ ẹ wá ti dé ní fámílì àwòtọ́ wá ti dòkó ní ẹ̀rọ yìí tọ́ jẹ́ wọn ó rí ọ pé àlàyé náà wà àwọn lọ́wọ́ jòkó wájú òun pé owó ẹbí àní tó ti náà yìí òun owó àlùbáríkà ní tó ti náà yìí òun mo fẹ́ tọ̀ mo fẹ́ tọ̀ ní bá ti ń dé ó ti yí àwọn mi wọ́n ní dání ń bá kó orú báyìí ń ni. bó bó o gbé four million níbẹ̀ ọ̀nà kan. no text found in that location. ẹ tálíkà ni wá ara wọn láti jáde wọn ò lẹ́nìkan ibi wọ́n bí wọn sí tí wọ́n bí wa sí ọlọ́run sì kí àwa kó bí wọ́n bí wa sí àtúnlọ̀ ọ̀kọ́ lébo mi ibi akọ sí náà padà bọ̀ wá dahoro. ọ̀sọ́gbọ́n ẹ̀ gbá àbáyé. غناء لخراب وجمع ما بلاه للخراب وجمع ما ẹ máa kọ́lé ẹ̀ torí ẹ̀kọ́ ló mọ̀ kọ́lé sí house of assembly ń bẹ nílé mi wà ibẹ̀ yẹn silent ń bọ̀dọ̀ kọ́lé sí gra ni gbogbo àwọn èèyàn ńlá wà ń bọ̀dọ̀ wá kọ́ tiẹ̀ sí olówó ni bàbá sàgbàkò tírafíkì níbẹ̀ ọ̀nà ó jèrè alèlò wákàtí mẹ́rin ń ti mọ̀ wá la àwọn atálíkà àmọ́ kò sí ní ní ọ̀ràn yìí. bìdáwó lílùkọ̀rọ̀ bí. ẹ máa kọ́lé kò sí ní nítorí ẹ̀kọ́. lílùkọ̀rọ̀ bí. kó lè bàa dáhóró ni wọ́n jẹ́ mú mẹ́lẹ́. ẹ̀yin máa kówó ẹ máa kówó pamọ́. bí ìbá ṣe pé ń ṣe èrè ẹ̀wẹ̀ méleféle kéèyàn ní eighty trillion lákàntì kí ló dé tọ́wọ́ ara gbogbo sánmọ̀ ni eighty trillion la ilaha illallah kéèké yìí tí wọ́n bá nulẹ̀ o ẹ wo àkáǹtì ẹ̀ nígbà wọn sísá tí wọ́n wo àkáǹtì báyìí eighty trillion la ilaha illallah kí lè bẹ́ẹ̀ fi ṣe kèékà asset tó ní o kí lẹ́ wàá fi ṣe àwa sọ àwa sí on the run nínú ayé ọkọ kálukú ní rọ aláyè owó gan wàláì wa gasless gasless ní ìlú owó gbà gbogbo kálukú wa dùn rọ bá a jókòó bá a sọ yìí dì ẹ nípa owó ọmọ gbọ́dọ̀ tọ́ báyìí gasless ní gasless ẹ pẹ̀lú mi aláyé abúlé wọn two hundred ọlọ́ni sàánú àwọn àbá èmi ti wá gbọ́n ní bá ti lò dé nígbà tí gbogbo ẹni gángan gan láti ní ẹgbẹ́ àkáǹtì wa ta ló ní chairman àkáǹtì nàmbà ni wọ́n fún wọn ni wàláì tàláì tí n bá kì í sá ìtàn torí ẹ̀ nǹkan tí ẹ̀ ń gbà tẹ̀ ní ṣe kankan fún wa tí kì í sá ìtàn mọ́ wa mọ́tò ṣùgbọ́n mi wọ́n rọ̀ gbogbo àwọn tó gba àkáǹtì nàmbà mi tí wọn ò fi owó ránṣẹ́ tí wọ́n purọ́ bá a yọ àdúrà mi tí mo ṣe ọba tó yọ gbà lára ọba yọ kó. ìlà ò ní kọ́ra.